èṣù èṣù èṣù èṣù means devil èṣù means devil èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ wà ní ìdojúkọ sí Ọlọ́run. Èṣù àti àwọn áńgẹ́lì rẹ̀ wà ní ìdojúkọ sí Ọlọ́run.